وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن الكريم وكما حث على ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله لا شك أننا في الأيام العشر الذي الذي التي ذكر الله سبحانه وتعالى لنا فضلها في القرآن الكريم وبين ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة حيث قال صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ولم يرجع من ذلك بشيء إن دل هذا الحديث فإنما يدل على فضيلة هذه الأيام وعلموا عباد الله أن النبي صلى الله عليه وسلم حسن وبلغنا في صيام يوم عرفة وهو يوم الاثنين القابل إن شاء الله واعلموا عباد الله أن النبي صلى الله عليه وسلم أخبرنا بأن صيام يوم عرفة يكفر السنة التي قبله والسنة التي بعده كما قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده ولذلك ينبغي لنا عباد الله أن نحرص على صيام ذلك اليوم لعل الله سبحانه وتعالى يكفر عنا سيئاتنا ما تقدم وما تأخر سنة واعلموا عباد الله أن هناك آدابا وسننا ينبغي لنا أن نتعذب بها ونستن بها في هذه الأيام ومن ذلك التكفيرات المطلقة وقد بدأ هذه التكفيرات منذ اليوم الأول من شهر ذي الهجة حيث نكبر الله سبحانه وتعالى في كل وقت وفي كل مكان ورؤيا أن بعض الصحابة رضوان الله عليهم كانوا يكبرون الله سبحانه وتعالى علنا في في الأسواق كما ثبت ذلك عن عبد بن أبي هريرة رضي الله عنه ومن عبد الله بن عمر وغيرهما من الصحابة رضوان الله عليهم وهذا يستحب لنا أن نكبر الله سبحانه وتعالى في هذه الأيام التكبيرات المطلقة التكبيرات التي لا تتقيد بدور الصلوات نكبر في كل وقت وفي كل حين وهذا من السنن ومن الآداب التي ينبغي أن نتعتب بها في هذه الأيام واعلموا عباد الله أن يوم العيد وهو اليوم العاشر من من شهر ذي الحجة ينبغي لنا أن نتعلم وأن نعرف بعض ما يتعلق بهذه بهذا اليوم أو بهذه الأيام إضافة إلى أيام التشريك من الآداب والأحكام واعلموا عباد الله أن صلاة العيد سنة مؤكدة والنبي صلى الله عليه وسلم أمر بها وأمر بها حتى أمر بها أمر الحيض الذين يعني الحائدين آه، الحائضات من النساء أن يخرجوا أن يخرجن إلى المصلى ويعتزلن ويعتزلن مصلى الناس ليشهدن منافع الله سبحانه وتعالى والخير الكثير والدعاء في ذلك اليوم يدل هذا على أهمية آه، ذلك اليوم وأمر النبي صلى الله عليه وسلم حتى اللواتي لا يصلين أن يخرجن لذلك اليوم واعلموا عباد الله أنه من السنن في ذلك اليوم ألا نأكل إلا بعد الصلاة وهذا ثبت عن النبي صلى الله عليه وسلم أنه كان لا يأكل يوم الأضحى إلا بعد الصلاة ينبغي لنا أن نستنى بهذه السنن وكذلك أيضا عباد الله لا ينبغي أن نذبح الأضحية إلا بعد الصلاة لما ثبت عن النبي صلى الله عليه وسلم أنه قال من صلى صلاتنا ونسك نسكنا فقد أصاب سنتنا ومن ومن ذبح قبل قبل الصلاة فليعيد مكانها أخرى وفي رواية أخرى ومن ذبح قبل الصلاة فإنما هي لحوم قدمها لآله وليس بذلك من النسك في شيء وهذا يدل على أنه لا ينبغي لأحد أن يذبح قبل الصلاة إنما الذبح يكون بعد الصلاة ولم عباد الله أن أيام التشريك أيام الذبح اليوم الأول والثاني والثالث بعد يوم العيد آه، أيام الأكل والشرب وأيام الذبح كما ثبت عن النبي صلى الله عليه وسلم أنه قال أيام التشريك كلها ذبح يدل هذا على أننا ينبغي يمكن لنا ويستحب لنا أن نتبع في هذه الأيام ولم عباد الله أن من سنن يوم العيد أن نغير الطريقة أن نرجع من غير الطريق الذي ذهبنا إلى العيد وأن نصلي في الصحراء وهذا من سنة, سنة النبي صلى الله عليه وسلم لأنه خرج من مسجده وصلى في آه، في خارج البنيان في الصحراء وهذا يعني أيضا من سنن النبي صلى الله عليه وسلم ينبغي لنا أن نستنى بذلك وهناك آداب أخرى آه، تتعلق في هذا هذه الأيام أي أيام آه، العيد إن شاء الله نبين ذلك في العتبة الثانية أرجوكم الله سبحانه وتعالى atọrọ ìkẹ́ àtìgẹ́ fún anábì sallallahu alaihi wasallam àdínkù kí Allah subhanahu wa ta'ala ó máa bá wọn sàábì anábì àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà anábì sallallahu alaihi wasallam títí ó fi di ọjọ́ ìpínlẹ̀ kìyàmù ẹ̀yọ́ rúti ọlọ́wọ́ bá àríkọ́lá gẹ́bí a ti máa rán àwa létí ní òun náà sì lọ lórí gbogbo ọ̀rọ̀ táà gbọdọ̀ gbé ọ̀rọ̀ míì lórí ẹ̀ bákanáà ìlànà nẹ́bì sallallahu alaihi wasallam òun náà ni ìlànà tó lóore jù táà gbọdọ̀ tẹ̀lé lánàá míì yàtọ̀ sí lánàá nẹ́bì sallallahu alaihi wasallam bákanáà kálọ̀ lè mọ̀ ìfẹ́ ogun tó bá ti pè ládàádáálẹ̀ nínú ẹ̀sìn kámọ̀ pé àánú ní gbogbo tó bá ti ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run nípa apá bó ṣe yẹ ká bẹ̀rù ẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ṣe máa ń pa wá láṣẹ nínú al-Qur'an nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ áyà rẹ̀ gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam bó náà ṣe máa ń ṣe wájú kòkòrò lọ ọ̀ranyàn ló jẹ́ fún gbogbo wa pátápátá àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà àtàfà àtọmọkéwú àtọ̀gá àtọmọdé gbogbo wa pátápátá ó yẹ ká bẹ̀rù ọlọ́run ọba àríkíọlá ẹ̀yẹ̀rú sí ọlọ́run ọba àríkíọlá ẹjá lọ ìgbé kò sí èméjì ìgbé a ti wà nínú àwọn ọjọ́ tí Ànábì sallallahu alaihi wa fún wa ìgbé kò sí ọjọ́ tí ẹ̀yàn bá ti nínú àwọn ọjọ́ ayé tó lè lóore tí ó sì ní ládá tó àwọn ọjọ́ tí a ń sọ yìí nínú ọjọ́ náà òun náà láti kó sí yìí nínú ọjọ́ náà láti ń lò lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí asàlà ìfúnra wa níjẹ ẹjọ́ ìpé ọjọ́ yìí ó ṣe pàtàkì débi pé nígbà tí wọ́n béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ìpé ẹni tó bá jagun lójú ọ̀nà ọlọ́run kọ́ tí kò ní ládá tó ẹni tó bá ṣiṣẹ́ ní àwọn ọjọ́ tàà sọ yìí ànábì ní àyàfẹ́ ẹni tó bá jagun lójú ọ̀nà ọlọ́run pẹ̀lú dúkìá rẹ̀ àtẹ̀mí ẹ̀ tí dúkìá rẹ̀ wá padà sílé tẹ́mì rẹ̀ náà padà sílé irú ẹni òun ni ládàá rẹ̀ lẹ́tú ju ti ẹ̀rí dáadáa tí ẹ̀ bá ṣe láwọ̀jọ́ tàà sọ yìí lọ gbogbo àwọn táwa ń pè ní tẹ́ẹ̀rẹ̀ yìí ọ̀pọ̀ lóríṣiríṣi àwẹ̀ ń bẹ́ẹ̀ láì bẹ́ẹ̀bẹ́ káàmà wí la ilaha illallah káàmà sí subhanallah káàmà sí sàárà káàmà sàánú àwọn aláìní gbogbo àwọn nǹkan dáadáa káàmà sọ̀rọ̀ ní jáde lẹ́nu gbogbo àwọn nǹkan báyìí inú àwọn tẹ́ẹ̀rí ló wà tó yẹ kí ó ń kálukú wa káàsà alápáǹtètè nípa rẹ̀ káàsì kún fún àwọn tẹ́ dáadáa yìí ní àwọn ọjọ́ yìí kábà lè wà nínú àwọn tí ó lè kawá orí tí ànábì sallallahu alaihi wasallam júwe fún wa ẹ̀yẹ̀rú sí ọlọ́wọ́ bá alẹ́sọ́lá ó tún wá kú àwọn ẹ̀kọ́ àtàwọn súnnà tánàbì sallallahu alaihi wasallam tánàbì tọ́ka wa sí nínú àwọn ọjọ́ tààzọ̀ yìí àtàwọn ọjọ́ mélòó kan lẹ́yìn àwọn ọjọ́ mẹ́wàá tánàbí sallallahu alaihi yìí nínú àwọn ẹ̀kọ́ yìí òun náà ni pé ńgbà ti wọnú dùlùmíjà inú súnà àtàwọn orí ìdí sí ọ̀nà tó gbà wá ká máa wí báyìí ní àsìkò kásìkò nígbàkígbà láláìdé pẹ̀lú ẹ̀yìn irun ní àbí láláìdé pẹ̀lú gbàkà ká máa wí ní gbogbo ọgbà àwọn sàábí alẹ́bí Abu Hurairah radiyallahu anhu àtàwọn ní nínú wọn wọ́n gba ẹgbà wá látọ̀dọ̀ wọn pé wọ́n a máa wí Allahu akbar jákè wọ́n lọ sáà ní ọjà wọ́n wá lọ́gbọ́n ó pariwo Allahu akbar Allahu akbar láti lè bá àmà fi ń rán àwọn èèyàn létí ké láti máa rán àwọn èèyàn létí ẹ̀ táwọn náà bá lè sọ alábàáṣẹ́fẹ́ orí láńlá ti bẹ̀ẹ̀bẹ̀ bákan náà nínú àwọn orí tàà nẹ́bí sallallahu alaihi wasallam jíwe fún wa ní mẹ́wàá àkọ́kọ́ ọ̀nà dhul yìí òun náà ni anábi sallallahu alaihi wasallam anábi ti wá ló tókòrò pẹ̀lú àwẹ̀ lọ́jọ́ tá a sọ yìí anábi sallallahu alaihi wasallam anábi yàrù yóò ní àrọ̀fà anábi ní àwẹ̀ ọjọ́ àràfà tẹ́ríun àtẹ́sí wa alọ́lá ayò káfíìrọ̀ sánàtà lẹ́sí kọbìlá anábi ní òun ní ọjọ́ àràfá yìí ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá yóò bá yẹ̀ fi parẹ́ eléyìí ọ̀tọ́ka sí mẹ́ta tó tayọ bí ọjọ́ yìí fún ẹsẹ́ pàtàkì tó ó sì yẹ ká gbìyànjú láti fojú kòkòrò láti gba àwẹ̀ ní ọjọ́ tà ń sọ yìí láti lè bá lè pàpá orí ńláńlá tí ń bẹ nínú ọjọ́ tà ń sọ yìí ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú àwọn ọjọ́ yìí òun náà ni ìrún ìrún ìsáàkì

a ti ẹ̀ẹ́lẹ́ ìgbà tí a òun bá ti tóòrùn bá ti yọ dáadáa lásìkò òdùhá wọ́n lè òun náà fi sọ ní Eidul Adha wọ́n ni torí pé a máa ń ṣe kíni ìrúntà a máa kí tààdì máa pẹ̀rẹ lásìkò ha so àsìkò yìí òun náà láti ìrun yìí ìdá sọ yìí bá a ṣe máa kírun ọdún kékeré bẹ́ẹ̀ náà láà máa kírun ọdún lá àmọ́bí súnà Ànábì sallallahu alaihi wasallam òun náà ni pé ká má jẹun síwájú ká tó lọ lè kírun ìdí ọdún lá lẹ́yìn gbà náà bá dé lẹ́yìn gbà náà láàtò wá àwọn onímọ̀ sọ pé ẹ̀kọ́ ńláńlá bẹ̀ẹ̀bẹ̀ fún akúpọ̀ níbi ká lọ́ra ká tó kí ìwọ̀n ọdún kékeré ká yára sí ìwọ̀n ọdún ńlá wọ́n ní torí pé ká lọ́ra fún ọdún kékeré káwọn èèyàn bá lè lápá ń tètè láti yọ zakatul fitr àwọn tí ò bá ti rí yọ kún ni pé àwọn tẹ́pọ̀ tá a fẹ́ ti lọ́dún yẹn náà a a bá wá pẹ́ ká tó bẹ́ẹ̀ lọ ká tó a rí pé wàhálà pọ̀ tó òun ló fi wà náà fi tẹwà lójú kòkòrò pé kátètè gbìyànjú ká kí irun yìí ẹ̀ kátètè kí lákọ̀ọ́kọ́ àsìkò rẹ̀ kó bà lè má ní wàhálà inú súnà Ànábì sallallahu alaihi wasallam òun náà ni pé ìrun ọdún yìí tá bá fẹ́ lọ kí kámọ́kí inú mọ́sálásí inú súnà ni àyàfi tá bá ní sọ̀rọ̀ àbí tá bá sí túláàtì kan tó já kí inú mọ́sálásí nítorí pé mọ́sálásí Ànábì lóore tó bó ti lọ́lá tó Ànábì jáde kó nínú mọ́sálásí ẹ̀ Ànábì wá lọ ẹ̀yìn ìlú bí tí sí lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ náà ni wọ́n ti lọ lè kí salatul Eid eléyìí náà tọ́ka fún wa ipé inú súnà Ànábì sallallahu alaihi wasallam òun náà ni ká gbìyànjú ká jáde inú ilé inú mọ́sálásí ká lọ kírun yẹn lórí apá kálọ̀ bí lẹ́yìn ìlú nínú súnà nẹ́bìtì láwà alẹ́ òsálàm bákan náà nínú súnà nẹ́bìtì láwà alẹ́ òsálàm òun náà ni bá yàrá tó sọ́rí òun náà ni ká yí ojú ọ̀nà tá a bá gbà lọ ká pàádà tó bá rọ̀ fún abẹ́ eléyìí náà nínú súnà nẹ́bìtì láwà alẹ́ òsálàm ni tá a bá lọ lè kírun tágbà ọjọ́ ọ̀tàbà gbà lọ nígbà tá a bá darí yìí ká mọ́ gba ọ̀nà náà padà wá inú súnnà ni bákan inú súnnà òun náà rí pé bá lọ yìí ká mọ́ gbé ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá káàmà sí Allahu Akbar Allahu Akbar kó ní kálùkù ó máa wí sí ẹ̀ èyí tó bá máa sọ́ra wa lóhùn tí pé lájọ máa wí papọ̀ ní jàmá kò sínú súnà Nabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ wọ́n máa wí sí ẹ máa wí sókè tẹ́lẹ̀ iná máa wí sí ẹ sókè èyí tó pàjọ wá Nabi sallallahu bákan náà nínú àwọn ẹ̀kọ́ tó wà níbẹ̀ òun náà ni pé a gbọ́dọ̀ pẹ́ran ẹ́ àyàfi gbàtà bá kírun tán a gbọ́dọ̀ pẹ́ran àgbàtà bá kírun tán eléyìí òun nínú súnà sallallahu alaihi wasallam kálọ̀ lè gbọ́ yìí dáadáa a gbọ́dọ̀ pẹ́ran àgbàtà bá kírun tán tàbá ti kírùn tán àti lẹ́tọ̀ọ́ láti fẹ́ra nítorí pé ìtànẹ́bí sallallahu alaihi wasallam wá tó lálàáfíà nínú hadithu rẹ̀ anábìnrin mọ̀ sọ́lá sọ́lá àtàná anábìnrin tó bá ti kírùn wá tá kí yà ní ọdún tá kí wà náà sáàkì àlúsùkà náà tó ti pẹ́ẹ̀rẹ́ gẹ́gẹ́ bá náà ti pẹ́ẹ̀rẹ́ yìí arábìnrin bàbáde àtọ́ọ̀bá lúsùkà náà àwọn bàbáde àtọ́ọ̀bá sunnata náà arábìnrin rẹ̀ ní bẹ́ẹ̀ ó ti tẹ̀lé pẹ̀lú súnà alábi sallallahu alaihi wasallam anábi wá ní ọmọ zábà ha qabla salat ẹni tó bá wá pẹ́ẹ̀rẹ́ díẹ̀ síwájú kó tó kírun pẹ̀lú yóò ẹni makanaha ukhra anábi ní kó pẹ́ẹ̀rẹ́ mi nínú riwaya mi anábi sallallahu alaihi wasallam anábi ní fa'inna ma hiya luhumun qaddamaha li ali baitihi anábi ní ó kà pẹ̀rẹ̀ jẹ́ fara alẹ́ rẹ̀ ni ẹni tó bá fi lè pẹ́ ẹran tí wá tukà tó kírùn anábì ní lọlẹ̀ mọ̀ pé ó kà pẹ́ ẹran fara alé rẹ̀ nígbà tó kà lọ́jà tó kà lórúkọ tó pàà bó pẹ́ran ẹ́ anábì ní pàdé ìdàzáríkà nínà lóṣùkì fi ṣe eléyìí a fi ṣe a fi jọ́sìn fọ́lọ́ọ̀bà àríkẹ́ọlá eléyìí túnmọ̀ fún wa pé a gbọ́dọ̀ ní sùúrù a gbọ́dọ̀ kírùn ẹni ó bá lọ mọ́sálásí tí ó bá lọ lè kírun ó gbọ́dọ̀ rí pé wọ́n ti kírun tí wájú kó tó di pé wọ́n pẹ̀ẹ̀rẹ̀ kó tẹ́ ẹgbẹ́ ànábì sallallahu alaihi wasallam ànábì ṣe gbogbo alójúkòkòrò kò yẹ ká rí ẹnìkan <clears throat> tí ò ní lọ mọ́sálásí láti lọ lè gẹ́rùn ẹ̀ kò yẹ ká rẹ́ ọkùnrin ká tó anábì sallallahu alaihi wasallam anábì ní kí gbogbo obìnrin pátápátá anábì ní kí wọ́n jáde láti lọ lè kí èyí anábì ní kọ́dá àwọn tí wọ́n ń ṣe háìdọ̀ lọ́wọ́ kí wọ́n nírun anábì ní káwọn náà jáde wọ̀yà àtẹ̀sílẹ̀ mùsọ̀lá àmọ́ kankan ìyẹ̀bá kò níbi táwọn yóò ti ṣe rẹ̀ káwọn náà wá bí kan jòkó látara pé orí ńláńlá ti bẹ̀ẹ̀bẹ̀ ọjọ́ yìí kí à ń kó orí náà mọ́bà kò wọ́rù eléyìí tọ́ka fún wa pé ọlọ́wọ́ bá sáàmì bá ní kóbìnrin ó jáde tí ò tún ní kírun kí ní wàá sí àwọn ọkùnrin tá jòkónúlé àbí kí ní wàá sí àwọn obìnrin táwà jòkónúlé táà jáde láti dọ̀lẹ̀ kírun kọ́dà anábì sallallahu alaihi wasallam nígbà wọn bí anábì ìgbà ẹni tí ò bá ní jìdìbá kọ́ ẹ̀yẹn pé eléyìí lè fẹ́ jẹ́ tí ó sì fún pé tí ò bá ní jìdìbá tí ó jáde eléyìí tí ò ní jìlìbáàbù tí ó dàborí sáńpẹ̀ ní jẹ́lìbáàbà tí ò ní tí ó dàborí kí wájú kó tó wà lọ́lẹ̀ kírùn Ànábì ní kí ẹni tó bá ní pé méjì pé mẹ́ta kó yà eléyìí ò jẹ́ ìdíjì fún pé torípé ìdíjì ìbá òun náà ni ò jẹ jáde so eléyìí láàbì mọ̀ bá a ṣe máa kí a ṣe kútùbà ìmáàmù ó ṣe kútùbà fún wa lẹ́yìn ìgbà tí wọ́n bá kírun tani ìmáàmù ó ti ní gbérí mímbà yìí lẹ́yìn bá ti máa gbérí mímbà yìí nígbà tí a bá kí à ìrùnjúmà bákan náà wọ́n ti Allahu Akbar lẹ́ẹ̀méje níláka alákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀márùn-ún níláka ẹlẹ́ẹ̀kejì nínú tó náà anábi ni pé anábi sallallahu alaihi wasallam anábi a máa ké àwọn tó náà pọ̀ nínú àwọn ọjọ́ yìí tó yẹ pé ọyẹ ká gbìyànjú láti alápá tètè rẹ̀ abẹ́lọ́wọ́ bá àríkẹ́ ọlákọ́mọ́sà sí ní rọ̀fún wa abẹ́lọ́wọ́ bá àríkẹ́ الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن النبي صلى الله عليه وسلم قد بين لنا بيانا شافيا ما يتعلق بعيد الأضحى وما نفعل في ذلك اليوم من الأعمال من الأعمال والأفعال والعبادات التي نتقرب بها إلى الله سبحانه وتعالى ومن ذلك عباد الله ذبح بهيمة الأنعام وقد ذكر الله سبحانه وتعالى لنا آه، المراد لذبح البهائم في ذلك اليوم قال الله تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كلام ان الله سبحانه وتعالى لا لا ينظر الى عظم آه، بقرتك ولا غنمك ولا ناقتك ولكن الله سبحانه وتعالى ينظر إلى التقوى ينظر إلى الإخلاص لذلك يجب علينا أن نخلص نيتنا عندما نشتري البهائم لا نشتري الكبيرة لنباهي به الفقراء لا نشتري الكبيرة لإرضاء أولادنا والصبيان بل نشتري ما نشتري لأجل الله سبحانه وتعالى إخلاصا لله سبحانه وتعالى وهذا ما يتقبله الله سبحانه وتعالى وكذلك عباد الله إذا ذبحنا آه، هذه آه، الألحية آه، ينبغي لنا أن نعرف أن الله سبحانه وتعالى أرشدنا إلى كيف آه، نقدم هذه الأضحية قال الله تعالى فكلوا منها وأتعموا وأطعموا البائس الفقير وفي آية أخرى فكلوا منها وأتعموا المعتر وأتعموا القانع والمعتر واعلموا عباد الله أن العلماء رحمهم الله قالوا نجعل الأضحية أثلاثا ثلث لأهل بيتنا وثلث للفقراء وثلث نهديها نهديه آه، إلى الجيران والأصدقاء الثلث الأول نتمتع به والثلث الثاني نتقرب به إلى الله سبحانه وتعالى والثلث الأخير نتودد به إلى إلى جيراننا والأصدقاء وهذا أيضا آه، ثبت من حديث النبي صلى الله عليه وسلم ينبغي لنا أن نتنبه بذلك وعلم عباد الله أنه يجوز لنا أن نتبع في اليوم الأول يوم العيد وثلاثة آه، أيام بعد يوم العيد وهي أيام التشريف لما ثبت عن النبي صلى الله عليه وسلم أنه قال أيام كثير كلها دم وهذا يدل على أنك إن لم تستطع أن تذبح في اليوم الأول ووجدت المال في اليوم الثاني أو الثالث أو الرابع يعني بإمكانك ويسر ويجزئك آه، آه، يجزئك الأضحية في تلك الأيام أرجوكم الله سبحانه وتعالى حتى الكاتب بإخوان النبي صلى الله عليه وسلم أيها الله وبارك الله

ṣé kí ẹran wa kó tóbi tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlábẹ́ jẹ́ ẹran ní ṣé kí ẹran wo kó lẹ́jẹ̀ kó lálàáfíà kẹjẹ rẹ̀ ó pọ̀ tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlábẹ́ mú jẹ ní ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní láyé aláàlọ́láhà lùhùmùhà

ma pa ẹran láńlá nítorí kó bá mi yóò àwọn ọmọ rẹ̀ nú káwọn ọmọ rẹ̀ wọ́n sọ pé ah, ẹran dárí tiwa ló tóbi àwọn ah, bàbá ti tẹ́bì kan báyìí ẹran sánmà tóbi ọdájá lọ lè wò káwà tó rà ìtó tóbi bẹ́ẹ̀ lọ ma pa ẹran nítorí eléyìn pa ẹran nítorí tọ́lọ́wọ́ ìpáyọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá tàbá fi pá òun náà lọ́ọ̀bá àríkẹ́ ọlá fẹ́ gbà lọ́wọ́ wa ẹlòmí ó para nkúnmí onígbàládá kankan bẹ́ ẹlòmí ó pa màálù onígbàládá kankan bẹ́ kọ́dá ẹlòmí ó pa àgbò 450,000 lásìkò dáwà yìí kò sì nígbàládá kankan bẹ́ àmẹ́ ẹlòmí ó kàrà orúkọ pé orúkọ tó rà 15,000 ní pé orúkọ tí ń sin ilé náà ní tó wà pa ẹ̀yìn tó sì pa pẹ̀lú ìflas irú ẹni bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ ló sì tẹ́wọ́gbà yóò sì gàládá tí ó pọ̀ bẹ́ẹ̀ ayéká tó àníyàn wa nígbàtà bá ń ṣe ìsábá fẹ́ pẹ̀ran àti gbogbo àwọn ìjọsìn wàtà bá máa ṣe ká tó àníyàn wa kó jẹ́ pé pẹ̀lú islam kó jẹ́ pé nítorí tọ́lọ́wọ́ bá àlejò láti kàlàbí ṣe kó mọ́ jẹ́ pé nítorí kẹ́nìkan bá yìn wá kó mọ́ ṣe ní pé káwọn yóò bá máa pọ́n wa lé kó mọ́ ṣe ní pé káwọn yóò bá máa sọ dáadáa nípa wa nítorí jẹ́ wọ́n bá ń ọba àríkẹ́ láti ó san wálẹ̀ sa òun náà ló yẹ ká gbìyànjú láti alápá ń tètè ká máa ṣe nǹkan nítorí ẹ̀ ẹ̀yọrúsí ọlọ́ọba àríkẹ́ọlá ẹnagbàtà wá ń sọ yìí kẹ́ẹ̀bà ìsọ fúnra wa pé a gbọ́dọ̀ pẹ́ràn síwájú ká tó kírun tààrà wá pẹ̀rẹ̀ ìtá lẹ́gbàtà wá kírun tán ọlọ́ọ̀bà àríkẹ́ọlá tọ́ka wa ó kọ́ wa lẹ́kọ̀ọ́ bó láti ti ẹ̀rẹ̀ yìí ọlọ́ọ̀bà àríkẹ́ọlá sọ fún wa inú Al-Qur'an ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ní fakulu minha tẹ́ẹ̀bá ti pẹ̀rẹ̀ ìtá ẹ̀yìn gangan fúnra yìí tẹ́ẹ̀ pẹ̀rẹ̀ yìí ẹjẹ́ nínú ẹran yìí wà á tẹ́ ìmúlùbá ìtàlùfàkìr àwọn tán bá jẹ́ tálíkà àwọn tán bá jẹ́ aláìní ẹkùn wọn jẹ́ níbi ẹran yìí ọlọ́wọ́ bá lè fi ọlá tọ́ka wà sí bẹ́ẹ̀ àìpa ó ní bí àgbò káwà tí ń wa tán bẹ táàmọ̀ wípé àwọn náà pẹ́ rán táàmọ̀ pé tálíkà ní wọ́n ẹmọ́ tí ó dìgbà tí wọ́n bá béèrè tí wájú ká tó fún wa ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ní ẹ̀fún àwọn náà jẹ́ ń bẹ́ẹ̀ bákan náà nínú àyà míì ọlọ́ọ̀bá àríkẹ́ọlá sọ nínú Al-Qur'an ó ní fakulu minha wa at'imu al-qani'a wal-mu'tar ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ó ní ẹ̀yin náà jẹ níbẹ̀ ẹwà fún àwọn alùkọ́ ní ẹni tó ní ayọ̀ ọkàn tó jẹ́ pé kò ní àmọ́ kò ní wá bí yí kò ní bèèrè pé ẹkún mi lẹ́ra léyá ẹkúrú àwọn bẹ́ẹ̀ ẹkún àjẹ́ gẹ́gẹ́bẹ̀ náà ni ẹni tó jẹ́ pé òun ó bèèrè àtìmọ̀tàrí tí ó ní ẹran tí wá ń kọ́ àtẹni tí ó bèèrè àtẹni tí kí àwọn inú tí wọn náà dùn ọkà tí wọn náà balẹ̀ pé àwọn náà sọdún ọjọ́ tí wọn náà yàtọ̀ kí gbogbo ọjọ́ ayé mọ́rí bákan náà fún wọn látara pé wọn ò jẹ́ látara pé wọn ò látara ilé náà ni àwọn a <clears throat> ìdá kan tàbí ṣe sàárà fún àwọn kòkòrò òṣìíràn àwọn tí wọ́n jẹ́ tálíkà àwọn tí wọ́n jẹ́ aláìní ní àdúgbò wa àwọn alábàágbé wa tí wọ́n ní kágbìyànjú kábìtẹ̀ kíni kábìtẹ̀ tààrà fún wa ẹlẹ́ẹ̀kẹta ń bẹ káwà fi ṣe ẹ̀bùn àjèjìdá kábìtẹ̀ ẹ̀bùn fún àwọn tó jẹ́ ọ̀rẹ́ fún àwọn tó jẹ́ alábàágbé ó jẹ́ pé eléyìí jẹ́ mú yàtọ̀ sí sàárà àwọn onímọ̀ jẹ́ kó yíwa tí kọ́ ibn Uthaymin alayhi rahmatullah wọ́n ní tàbá fi ẹ̀rọ mẹ́ta báwọn wọ́n ní ìpín kan bẹ́ẹ̀ lìtànà eh, òun um, wọ́n ní kan bẹ́ẹ̀ wọ́n gan fúnra rẹ̀ ó gbádùn rẹ̀ fúnra rẹ̀ pẹ̀lú ara lè rẹ̀ ẹ̀kẹ́jì ń bẹ́ẹ̀ lìtàkọ́rùn bá nílọ láì subhanahu wa ta'ala ó fi súnmọ́ lọ́wọ́ bá àrísí ọlá látara kó fi tíkíní látara kó fi tètàrà ẹlẹ́ẹ̀kẹta ń bẹ́ẹ̀ lìtàwàdù kó fi wá ìrẹ́pọ̀ láàrin àwọn tẹ́ẹjọ súnmọ́ra yín láàrin àwọn alábàágbé ó lè máa jẹ táríkà lóòtọ́ àmẹ́sìn ẹgbẹ́ran eléyìí náà yóò máa jẹ́ kíni yóò máa jẹ́ ìrẹ́pọ̀ láàrin wa gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà lọ́wọ́ bá àríkíọlá òun náà lùfẹ́ kárí nínú ọdún yìí ní táàbì mọ̀ pé asọdún káàrí mọ̀ pé ọlọ́wọ́ bá àríkíọlá ó tẹ́wọ́ gbàgbà àwọn kẹta àti nínú ọdún bákan náà ẹran pípa wọn táà sọ yìí ìgbàláyé wà fún wa kápa ẹran lọ́jọ́ àkọ́kọ́ lẹ́yìn ọjọ́ àkọ́kọ́ yìí ọjọ́ ẹ̀kejì ọjọ́ kẹta àtọjọ́ kẹrin léyá àwọn ọjọ́ yìí àwọn ọjọ́ tàà lè pa ẹran ní gẹ́gẹ́ bó tẹ̀lẹ̀ látọ̀dà Nabi sallallahu alaihi wasallam Ànábì ní ayyamu tashriqi kulluha zabh ànábì ní gbogbo àwọn ọjọ́ àyàmù tashrik àwọn náà ni ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ ọdún yìí ànábì ní gbogbo àwọn ọjọ́ tẹ́ríhun ànábì ní ọjọ́ ẹran pípa ni so a lè gba ìgbàláyé wa fún wa láti pa ẹran ẹni tí nǹkan bá lọ́já igun tó wá ti rògbóhùn olè pẹ́ran tó wá díjọ́ kejì ọdún ọlọ́run wá fà sí rí wọ́n náà sì lè pẹ́ran kó bà fi lè padà bá láti bẹ́ẹ̀bẹ́ẹ̀ àbíjọ́ kejì ló tó wá lówó àbíjọ́ kẹta ló tó wá lówó ìgbàláyé wà fún yàn láti pẹ́ran láwọn ọjọ́ tá a sọ yìí bákan náà nínú àwọn nǹkan tó tún yẹ kó yé wa òun náà ni pé ipa ẹran yìí èèyàn lè yáwó láti pa ẹran léyá fún ẹni tó bá ní ọ̀nà tí ó ti rówó bẹ́ẹ̀ tó fẹ́ gba sálárì lásòjúwé ẹ̀ ó ti ti parí oṣù mẹ́tò san sálárì ọdún ó sì ti lọ síwájú pé kó tó di pé sálárì yóò dé irú ẹni bẹ́ẹ̀ wá yáwó tó sì ní ọ̀nà tí ó ti san àwọn onímọ̀ ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ nítorí pé ó da owó yẹn padà àmẹ́ni tí ò lọ́nà kankan tó níbi kata tó ọ̀nà kà tó ti da owó yẹn padà àgbèrú ẹni bẹ́ẹ̀ kò gbọdọ̀ jẹ́ gbèsè láti jẹ́ gíní láti pa ẹ̀ràn léyá tó eléyìí nínú àwọn ẹ̀kọ́ ńláńlá náà ló jẹ́ fún wa ìta agbára ọbáká bá àríkẹ́ ọlá kò gbé kankan àyàfi nǹkan tí agbára wa bá ká òun náà lọ́lọ́wọ́ bá lè kí ọlá ní káṣe ká má nira wa láà ká má ṣe kárí mi ká má ṣe àṣejù nítorí pé kíni nítorí pé àwọn náà fẹ́ ẹgbẹ́ pé tó bá kanáà nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú ọdún yìí kálọ̀ lè mọ̀ pé ọjọ́ ọdún ní o àyàmù ákìlín wọ ṣúrùbí wọfàr ọjọ́ ọdún ní ọjọ́ tàà mọ̀ ṣújú ká ní àìlẹ́jì gbogbo léyàn bá burú máa ọmọ kéèkèé tẹ́lẹ̀ nínú àwọn ọjọ́ yìí nínú àwọn ọjọ́ tí ẹ máa ń ṣe ìgbàláyì fáwọn ọmọ kéèkèé ni àwọn ọjọ́ tọ́mọ kékeré máa ń ṣeré eré tí ò bá ti tako ṣẹ̀ríà Islam ẹ̀fì ọmọ alẹ̀ kí wọ́n ṣeré tí ò bá ti tako ẹ̀sìn kéèṣe fún ọmọ alọ̀ lè gbọ́ orin àbíkẹ́ máa ń kó wọn lọ business park àbíkọ́ wọn lọ lè jó eléyìnkọ́ àmáwọn eré míì káwọn ọmọ kékeré máa ṣeré káwọn máa jẹun kínú wọ́n máa dùn ìgbòrò àwọn nǹkan báyìí nǹkan tàà fẹ́ ni nítorí pé ọdún tiwa ni ẹ̀yìn lìkúlì yẹ́ lèkúnlè kọ́wọ́mí dínú gbogbo ìjọkọ̀ kan lọ́dún wa wàhádá ìdùnà ọdún ti wà lélé yìí àti máa ṣe kíni àti máa dúnnú bẹ̀ ni àti máa yọ bẹ̀ ni ẹni nínú àwọn ẹ̀kọ́ tá tó òun náà ni pé bá lọ yìí a gbìyànjú káwọ aṣọ tó má tónítóní tààbá ní aṣọ tuntun káwọ aṣọ tó má nínú àwọn aṣọ wa àìwò pé ní sínà láti wulẹ̀ yìí wọ jàlàbí ní ọrùn kan tó yẹ irú eléyìí ò bá súnà Ànábì sallallahu alaihi wasallam káwọ aṣọ tó dá bá àbá lọ́sọ tuntun káwọ̀ ètò ma àwọn tàbá jẹ́ ọkùnrin ká lọ tùràrí ká múra dáadáa inú ẹ̀kọ́ ti bẹ́ẹ̀bẹ̀ òun náà ni káwẹ ìwẹ̀ súnà káwẹ ìwẹ̀ rí kí èdè wa kó bá fi lè jọ tànàbí sallallahu alaihi wasallam nítorí pé ànábì ní mọ̀sánlá sọ́látàná ẹni tó bá ti kírun wáyìí ìtumọ̀ rẹ̀ ní pé kírun rẹ̀ dàbí tànàbí sallallahu alaihi wasallam

àìbìlú sí lọ́run àìbìlú rántí ọlọ́run bá àríkẹ́ ọlá àìbìlú kàdíkìrí bàbá rántí ọlọ́ọ̀bà àlékiọlá a máa rántí ọlọ́run pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ̀yìn láláì máa ké tó nígbà tí nǹkan kàbí sẹ́yẹ̀ àbí láláì máa wá wí sínú a máa wí jákè a máa ní máa pariwo láàmọ̀ bí wá dáa dúró láàmọ̀ bí wá dáa máa ráàlú bàbá wa ń lọ ìdí náà ká máa rìn lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtàwọn mẹ́tẹ́lómí ó máa gun masíni tí ó máa dúó lérí masíni tẹ́lómí tí ó kóra wọn tí ó kóra wọn sẹ́rí kùtù àwọn ẹlòmí ó ìbànújẹ́ lẹ̀ fáwọn ará ilé wọn kò ní jẹ́ káwọn ẹni ẹlẹ́ni ó rọ́dún sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ká sí ká jìnà sí ká sọ àwọn ọmọ wa lára kó ní gbogbo orú àwọn nǹkan bàjẹ́ báyìí tó ta bá gbìyànjú ta bá ṣe léyìí yóò máa jẹ́ pé a gbìyànjú a jẹ́ kí ọdún wa kó dàbí tànàbí sallallahu alaihi wasallam abẹ́lọ́wọ́ bá àríkíọlá nínú àwọn nǹkan tó fi ẹka mọ̀ òun náà ni a máa wá sí tẹ̀síọ́ọ̀tù yìí nígbàtà bá ti sọdún láti jọ a máa ṣe lẹ́yìn ìrun kọ̀ọ̀kan kèése tún láti ẹ̀yìn kò tí ẹ̀ nínú súnà Nábì sallallahu alaihi wasallam kó jẹ́ pé a máa wí papọ̀ lóhùn kan náà wọ́n kálùkó máa wí tí táwí jákè kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tó gbèrú eléyìí inú àwọn nǹkan táà fi rí àlékún ládá lọ́dọ̀ ọlọ́run bá àríkíọlá ni káwá sọ́ra gbogbo àwọn fídíà tá a sọ yìí nítorí fídíà tẹ́ rí ọlọ́run bá àríkíọlá fi ìsàn ni ọlọ́run bá àríkíọlá ó tún bí ọ́ mẹ́ta ló rán epo òṣèlú nǹkan báyìí ká alaihi wasallam eléyìí òun náà ni ó jẹ kárí ládá tó pé lọ́dọ̀ ọlọ́run bá àríkíọlá àbẹ̀lọ́run bá àríkíọlá kó kọ́ abẹ́lọ́wọ́ bá rí pẹ̀lú ọkọ̀ mọ́sà fún alẹ́ ní gbogbo àtàlàáfíà táàfi lépa bá àwọn ọjọ́ sọ yìí abẹ́lọ́wọ́ bá àríkẹ́lá ogun dáadáa tá a bá wá ní ṣe nínú àwọn ọjọ́ yìí kọ́lọ̀ bá àríkẹ́lá kọ́mọ́sá gbà lọ wa gbogbo àwọn tí ó lálàáfíà kan bẹ́lọ́ sí kọ́lọ̀mọ́sá fún wọn lálàáfíà gbogbo àwọn tí ó ti ń dààmú àìríjẹ àìrímu kọ́lọ̀ bá àríkẹ́lá kọ́mọ́sá kù sí wọn lọ́wọ́ kọ́lọ̀ bá àríkẹ́lá kọ́mọ́sá buhari sì kì sí wọn lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tó wà lọ́wọ́ wa tú wọlẹ̀ gbogbo àwọn mùsùlùmí tó wà tara ní ni wọ́n tí wọ́n ti fìyà jẹ wọn ìlú wa nàìjíríà tá wà yìí àti gbogbo olú mùsùlùmí lápapọ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ lámọ́sà fi wá lọ́kàn balẹ̀ ń bọ̀ lókè ń bọ̀ nílẹ̀ àwọn ogun eríṣiríṣi à ń jí ní gbé à ń jí ní pa à ń fi ní sókun owó gbogbo àbẹ̀lọ́ọ̀bà àríkẹ́ ọlọ́kọ́mọ́sà tọ́wà kò ní jaburú yìí gbogbo àwọn tán wá ń jaburú yìí kọ́lọ̀ọ̀bà àríkẹ́ lábára pẹ̀lú sí ọlọ́kàn kọ́lọ̀ọ̀bà àríkẹ́ lábára tó wọn pẹ̀lú nǹkan tó bá wù tọ́gbẹ́ kọ́lọ̀ọ̀bà àríkẹ́ ọlá kó ń rọ́pẹ́ sí ọlọ́kàn tó túbá òun ni ó tó wọn ní kọ́lọ̀ọ̀bà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 ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا